ọdẹ ọdẹ ọdẹ ọdẹ egungun mi ló ń fọn ẹ̀gbọ́n mi ló pa mí sí pápá tó gbódòdó mi lọ ọdẹ ọdẹ egungun mi ló ń fọn.